padà sórí ètò ojúmọ́ re ìlera tiyín òun ló jẹ wá lógún a ní ayọ̀ tiyín òun ni ìṣe tiwa òun ni iṣẹ́ tiwa òun ni wàhálà tiwa Fóyèké Inaọlájí lórúkọ tèmi ó kí là ń gbéyàwó lórí ètò yìí lónìí òun náà ni kí là ń pè ní oyún níní àwọn ìṣòro wo ló ń dojúkọ àwọn aláboyún lọ́nà kan tàbí ọ̀nà mìíràn ẹni tó ń bá tatijọ́ ń sọ̀rọ̀ náà sì ni tatijọ́ ń sọ̀rọ̀ látàárọ̀ pẹ̀lú akutótónu wọn orúkọ wọn náà ni Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀san Orísun la gbà òun náà ibẹ̀ ni mo wà tí mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe láti àárọ̀ ẹ má bá mi ká lọ o a ṣì wà lórí ètò tó ẹ kú kalẹ̀ o. ẹ ṣe olóòtú. ikú tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín báyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ aláboyún mi la rí tó yẹ pé oṣù méje ni wọ́n bí ọmọ a dẹ̀ pé oṣù mẹ́sàn-án ni a gbọ́dọ̀ ṣe kí ni o lọ́mọ gbọ́dọ̀ wálẹ̀ mo tiẹ̀ gbọ́ nípa tó mẹ́fà tí ó jẹ́ wípé wọ́n bí ọmọ yẹn ní oṣù mẹ́fà ọmọ yẹn sì yè kí ni ká ti wá wo àwọn ìpayà máa ń wà lọ́kàn abiyamọ pàápàá jùlọ àwọn òbí ìyá tàbí bàbá tó bá gbọ́ pé ìyàwó òun fẹ́ bímọ ní oṣù mẹ́fà oṣù méje àròpáyé òun ti tán ẹ bá mi tan ìmọ́lẹ̀ sí ẹ bá mi yànnàná ẹ̀ sí àwọn ènìyàn yìí pé kí wọ́n lè mọ̀ yìí pé bàbí lóṣù méje bàbí lóṣù mẹ́fà ó sì lè yè. ẹ ṣe olóòtú ẹ̀yin aráalé tá a bá ẹni tí ó wà ní ipò lóyún gẹ́gẹ́ bí mo ti ń sọ látẹ̀kan wípé oyún níní àṣẹ ọlọ́run ni àsìkò ìgbà tó bá dẹ̀ wọn ọlọ́run ló máa ń tú èèyàn sílẹ̀ ohun tá a gbàgbọ́ ni wípé oṣù mẹ́sàn-án alágboyún gbọ́dọ̀ bímọ ṣùgbọ́n tá a bá ti bẹ̀rẹ̀ sí ní lọ sí ilé ìtọ́jú tá à ń gbà tọ́jú tó bá di pé nǹkan kan fẹ́ ṣọmọ yẹn nínú bóyá ẹni yẹn ṣe àìsàn ibà léraléra léraléra àwọn dókítà rí i pé agbára ẹ̀ kò fẹ́ gbé oyún yẹn mọ́ ó ṣeé ṣe kóyún yẹn fẹ́ wálẹ̀ lọ́jọ́ tí ò pé kò ń ṣe òpin ìrìn àjò béèyàn bá bí oyún oṣù mẹ́fà àbọ̀ oyún oṣù méje lótìtọ́ kì í ṣe gbogbo wọn ni wọ́n máa ń yè hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn ìjọba tiẹ̀ ti fún wa ní orí ọ̀fẹ́ tó pọ̀ wọ́n ti dá àwọn ilé ìwòsàn oríṣiríṣi sílẹ̀ fáwọn ọmọ kéékèèké débi pé tá a bá gbé wọn débẹ̀ kì í ṣe pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wa béèyàn bá bímọ sílé dókítà oló oníṣègùn òyìnbó àwọn kinní tí mò ń sọ ìyá máa pè ní incubator tó bá jẹ́ pé wọn ò ní níbẹ̀ wọ́n á tètè fi ambulance wọn gbé irú bébì bẹ́ẹ̀ lọ sí ibẹ̀ ibẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní tọ́jú irú ọmọ bẹ́ẹ̀ nípa títọ́jú wọn yìí ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ yìí ló máa ń yè ẹ má jẹ́ ká rò wípé nígbà tí dókítà bá ti sọ pé ah oyún yìí nǹkan kan fẹ́ ṣe o káwa fúnra wa lóògùn jẹ àbí ká rọra wa pin wípé òpin ìrìn àjò kì í ṣòpin ìrìn àjò hmm. àṣẹ ọlọ́run ni ọlọ́run tó jẹ́ kó wáyé lásìkò yẹn nǹkan tó kúkú ń ṣe kúkú yẹ hmm. bẹ́ẹ̀ bí oyún yóò bá wá wálẹ̀ lásìkò yẹn ọlọ́run má jẹ́ ká rí tí ò dáa ọlọ́run jẹ́ ká rí nǹkan tó dáa méjèèjì ló jọ ń ṣiṣẹ́ papọ̀ ṣùgbọ́n mọ́tò tiwa ni wípé we care God's ills àti nọ́ọ̀sì àti dókítà à ń gbìyànjú pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ọlọ́run ló ń ṣe gbogbo iṣẹ́ fúnra rẹ̀. ẹ máa ṣeun o arábìnrin abọ́sẹ̀dé ọlọ́run ẹ̀san ẹ ṣé gan ohun tí mo tún fẹ́ẹ́ fi kún fi àfikún fún yín ni pé mo tiẹ̀ gbọ́ tó lóṣù mẹ́fà tó jẹ́ pé bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ìlú yìí ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n still ọmọ tí mò ń sọ tán bí ní oṣù mẹ́fà ó lé díẹ̀ yìí ọmọ náà ti ń rìn kódà ó ti gbàbúrò mi ìyẹn túmọ̀ sí pé ká má ṣe rora wa pin bóyá ipò ọmọ yìí fẹ́ wá sílẹ̀ ní oṣù méje oṣù mẹ́fà àbọ̀ tó ìdí nìyẹn pé ẹ jẹ́ ká máa lọ sí ilé ìwòsàn ní gbogbo ìgbà ká máa ṣe àyẹ̀wò àròjọ musolókun ṣùgbọ́n kẹ́ tó máa lọ ẹ bá mi gba àwọn tó jẹ́ wípé operation náà fi ń bí ọmọ ní gbogbo ìgbà ẹ gbà wọ́n nímọ̀ràn àwọn ẹlẹ́ẹ̀kejì nípa àwọn tó ní kán wá ṣe operation tí wọ́n ṣe kí ni tí wọ́n sá fún operation yẹn láti bí ọmọ. ẹ ṣe olóòtú ṣíṣe operation kì í ṣe òpin ìrìn àjò kì í ṣe ikú ohun tí mo gbà ládùúrà ni pé ìrìn àjò oṣù mẹ́sàn-án láìlọ́bàgì ò ní gbògo ẹ̀ lọ́wọ́ wa. àmín àmín àmín àmín àmín. bá a bá ti lọ sí ilé ìwòsàn tá a ti ń gba ìtọ́jú dáradára bí dókítà bá sọ fún wa wípé ohun tó kàn táwọn fẹ́ ṣe rèé pẹ̀lú ìgbàgbọ́ àti àdúrà sí ọlọ́run ẹ jẹ́ ká gbàgbọ́ wípé wọ́n máa ṣe àṣeyọrí lórí wa. Hmm kì í ṣe òpin ìrìn àjò wọ́n máa sọ fún wọn pé àṣìlórí ọ̀fẹ́ àti bí mẹ́ta ẹlòmíì wọn ló lórí ọ̀fẹ́ àti bí ọmọ mẹ́rin ohun tí mo fẹ́ ká mọ̀ ni wípé wọn ò fẹ́ kí lálọ́ báàgì kó gba ògo ìrìn àjò oṣù mẹ́sàn-án yẹn lọ́wọ́ wa ni wọ́n ṣe wò pé kíyà wà láyé kọ́mọ wà láàyè ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ ohun tí wọ́n ní láti ṣe ni èyí bóyá ibi tí ọmọ yẹn fẹ́ gbà jáde ó kéré ọmọdé ló tóbi tí ò sí àyè tó fẹ́ gbà jáde yìí ohun tán ní láti ṣe náà nìyẹn gbogbo àdúrà mi sí ọlọ́run ni wípé gbogbo aláboyún ayé àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi àtẹ̀yìn tẹ̀ ń wò mí ọjọ́ ìkúnlẹ̀ yín kò ní ṣòro fún yín. àmì o àmì o gbogbo àwọn àdúrà àwọn midwife nìyẹn o bí wọ́n ṣe máa ń ṣàdúrà wọn nígbà tán bá ti wà lórí pápá ibi tí wọ́n ti ń tọ́jú àwọn aláboyún nìyẹn tó ìwọ náà ti wá rí báyìí pé wọ́n sọ fún ẹ pé operation ló máa ṣe o ti wá fẹ́ ròpin ìfà o fẹ́ gbẹ̀mí ara ẹ̀ o tiẹ̀ ti wá fẹ́ kú báyìí kíkú tó dé má rora rẹ̀ pin má ròyìn pé nítorí pé o fẹ́ ṣe operation o máa kú ní òun lè kú òun náà mo ṣe sọ pé kó má rora ẹ̀ pin sẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ṣe mo ti rí obìnrin tó yẹ pé ó ṣe operation àkọ́kọ́ ó ṣe lẹ́ẹ̀kejì ó ṣe lẹ́ẹ̀kẹta kò sì kú gbogbo àwọn ọmọ yẹn wà láyé wọ́n wà láyé tí ó ní ẹ̀ dókítà bá ti sọ fún ọ wípé wo ọ̀rẹ́bìnrin kò sí nǹkan tá a lè ṣe sí irú situation tó wà yìí àfi káyà gbé ọmọ yẹn jáde pẹ̀lú abẹ kò ṣáà sọ pé i surrender ọ kó o yá surrender họ́ọ̀lù ṣíkíní o sí ọwọ́ dókítà ní àtọwọ́ ọlọ́run tó dá ẹ tó mọ̀ ẹ tó mọ̀ ẹ́ wípé máa bá iṣẹ́ rẹ lọ ẹ wá fún àwọn tó wà ní ipò ìlóyún báyìí ẹ bá mi fún wọn ní ìmọ̀ràn ká tó máa lọ. ẹ ṣe olóòtú ìmọ̀ràn mi fún gbogbo àwọn olóyún ni wípé ẹ jẹ́ ká tọ́jú ara wa ká ní ìmọ́tótó ká jẹ oúnjẹ tó dáa hmm. kókó ọmọ tó wà nínú wa kó bá lè dàgbà dáadáa káwa gan tá a bá bímọ yẹn tán kínú wa lè dùn a ní bí abirùn lọ́mọ o a ní bí ọmọ olójú kan o a ní báwọn bí dìsébù o tá a bá ti tọ́jú ara wa tá a dẹ̀ ká a lọ sọ́dọ̀ àwọn oníṣègùn òyìnbó lásìkò tán ní ká wá tá a ṣọ̀lẹ gbogbo ohun tó ń kó lè dé ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe ọjọ́ ìkúnlẹ̀ wa ó máa tù wá lára o. àmì o àmì o ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run tó jẹ́ kí ètò tòní kó ṣeé ṣe fún wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ àlejò mi nurse Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀san ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tó wà ní MCR tó ń bá wa tà sókè tó ń tẹ̀ sódò àwọn producer wa ọpẹ́ pàtàkì lẹ́nìí náà fún iléeṣẹ́ Orísun torí pé láìsí Orísun kò sóhun tí àwa fẹ́ ṣe níbẹ̀ àpẹ́ pàtàkì fún gbogbo ẹ̀yin tẹ́jẹ́ kétò yìí ṣeṣe àtẹ̀yìn olólùfẹ́ wa ti àwọn tàbújá ní o ọ̀pọ̀lọpọ̀ ìwé àti ìpè ni mo ti gbà lóríṣiríṣi òun ló jẹ́ ká tún mú ètò yìí àti ọ̀rọ̀ yìí láti mú wá sórí afẹ́fẹ́ lẹ́ẹ̀kan sí nípa ìlóyún nípa àwọn àìsàn èyí tó ń dojúkọ àwọn ènìyàn so a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń gbà wá ní aago tí ẹ̀ ń fẹ́ràn wá ẹ ṣé ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà tó èmi yóò máa fi èyí ṣe lọ sílé bàbá mi tó bí mi lọ́mọ Fóyèkẹ́ Ináọlájí lórúkọ tèmi mo lọ sílé bàbá mi tó bí mi lọ́mọ Ìsẹ́yìn ni mí ilé ẹ̀kẹjọ nísàlẹ̀ ọgbà mo ní ọmọ ẹbẹ̀ di mọ́kọ ogun òjàjà kò jara Ìsẹ́yìn rí ìlú ojúbù ni ó jẹni lọ wọ́n ní kò béèrè kí o tó wọ̀ ìlú ẹ̀yọ kìkì ọ̀rọ̀ kìkì owó kìkì ọlá kìkì iyì kìkì ògo. ó tún di ìgbà mìíràn tá a ti máa pàdé àwọn láwọn máa wá ẹ̀yin láwọn máa bá ọpẹ́ fún yín o nítorí pé èmi náà dúpẹ́ pé mo ṣe ọbẹ̀ mi ẹ bá mi jẹ mo gúnyán mi ẹ bá mi jẹ mo roka mi ẹ bá mi jẹ tí mi ò bí mo bá gúnyán tẹ ẹ bá bá mi jẹ kí ni mo fẹ́ ṣe bí mo roka tí mo bá ṣe ẹ bá bá mi jẹ kí ni mo fẹ́ ṣe ẹ ṣe ó ní yóò ṣe ọlákàṣe àwa tá a sè náà ah, àwa náà kò ṣe díẹ̀ ó dàbọ̀.